ṣàṣeyọrí lórí àwọn àfojúsùn wọn lábala ti ìṣúwóná àǹfààní ńlá aláìlẹ́lẹ́gbẹ́ wá rèé o fún gbogbo etí tó ń gbọ́ mi ní lọ́ọ́lọ́ọ́ yìí láti forúkọ sílẹ̀ fún e-trading mastery summit tí àjọ vantage market tẹ́pẹ́pẹ́ kalẹ̀ èyí tí yóò wáyé ní ọjọ́bọ̀ ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 2024 ìyẹn thursday february 8 2024 ní continental suite nìbàrà lábẹ́òkúta láti gbàyè sílẹ̀ tẹ àtẹ̀jíṣẹ́ abk sí 0906 059 3552 0906 059 3552 aago mẹ́wàá òwúrọ̀ sáago méjìlá ọ̀sán la fi máa ṣèdánilẹ́kọ̀ọ́ yìí èèyàn àádọ́ta àkọ́kọ́ fifty people tó bá forúkọ sílẹ̀ ti ní àwọn àǹfààní tí wọ́n máa jẹ bíi jíjẹ̀bùn kọ̀ǹpútà alágbèéká laptop tuntun ọ̀ṣàrà àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Android tuntun wọ́n á tún wá jàǹfààní ṣíṣí e-business ìyẹn okòwò orí ẹ̀rọ ayélujára ọ̀fẹ́ kí n bá máa sọ̀rọ̀ jù ìwọ náà tẹ àtẹ̀jíṣẹ́ abk sí zero nine zero six zero five nine thirty five fifty two zero nine zero six zero five nine thirty five fifty two láti forúkọsílẹ̀ kí wọn náà lè darapọ̀ máwọn tí yóò wà lómìnira àṣùwọ̀n náà lọ́dún yìí ẹ ṣé púpọ̀ àá máa retí yín o. Broadcasting worldwide. The latest hits and the greatest memories. Fresh. Fresh. 107.9 FM. Fresh FM Abeokuta 107.9. Fresh FM 107.9 Abeokuta. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in, in real time. time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. ti ń retí ẹ̀ pé dandan àfi kẹ́ ẹ gbọ́ ohun tó máa dé tẹ́ ẹ̀ fi ní gbọ́ ọlọ́run ọba ò ní jẹ́ ó dé bá wa torí ohun tó máa ṣẹlẹ̀ táwa ò fi ní wá sọ ọlọ́run ọba má gbé e kó àwa náà tó rẹra ilé ayé yìí ò dọ́gba ìrù ẹṣin ló fi ń pòwe ọ̀rọ̀ fún mi láàárọ̀ ìrù mm. ẹṣin ó ní ìrù ẹṣin ò ṣe déédéé àwọn kan wà wọ́n lówó lọ́wọ́ bíi ṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n ná owó títí ojú ti padà ti owó wọ́n tún lówó òwúlò mọ́ hmm. àwọn èèyàn kan wà wọn ò lówó lọ́wọ́ wọ́n ń wá gbogbo ọ̀nà tí wọ́n ò fi rí owó láti lè fi gbélé ayé ṣe rere àwọn kan wà ebi ń pa wọ́n lọ́wọ́lọ́wọ́ hmm. wọn ò tí ì lóhun tí wọ́n fẹ́ jẹ wọ́n ń wóhun tí wọ́n á jẹ wọn ò tí ì rí wọ́n ń bẹ olódùmarè pé ṣé bébí a ṣe máa pa wá nìyí hmm. bẹ́ẹ̀ làwọn kan wà oúnjẹ yìí pọ̀ èwo ló fẹ́ jẹ tó rí ṣùgbọ́n bí wọ́n ṣe gbé e síwájú ẹ̀ kò séyìí tó gba ẹnu ẹ̀ nínú ẹ̀ bí wọ́n ṣe ń gbé e wọ́n ni wọ́n gbé e padà bí wọ́n ṣe ń sè é ni wọ́n ń dà sáàtàn hmm. ayé yìí ò mà dọ́gba ǹjẹ́ ọlọ́run ọba o ọba àánú má ṣe ayé nínira fún wa o má fi ayé dà wá láàmú má fi ààyè wa nínú ayé ṣe ìpọ́njú fún wa. àmín. ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò etí ọba ńlé etí ọba lóko kókó ìròyìn ní ní fresh one oh seven point nine lábẹ́òkúta ògèrè orí ẹ̀ la máa kọ́kọ́ yọ bá a bá yọ ògèrè orí ẹ̀ tán ká lè ráyè wo ibi tó kí dáadáa nísàlẹ̀ ni. ó dáná a ti dé làárọ̀ yìí ká bẹ̀rẹ̀ sí ni mú wọn wá àwọn kókó kòkó kókó èyí tó ti jójúde ìwé ìròyìn làárọ̀ yìí ká bẹ̀rẹ̀ sí ni mú wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ̀yin náà ṣàmọ̀ wípé àwọn akọ̀ròyìn ti kọ́ bí wọ́n bá sì ti kọ́ dandan ni kí àwa akàròyìn káàkà kẹ́yìn agbọ́ròyìn náà kẹ́ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kájọ gbọ́ láàárọ̀ yìí o àwọn ìwé ìròyìn oríṣiríṣi ni wọ́n tẹ̀lé wa wá sójúde ìwé ìròyìn láàárọ̀ yẹn níbi tí ọ̀pọ̀lọpọ̀ kókó níbi tí wọ́n mọ̀ sóde sí o ó hmm. dà náà mo ṣe ṣe ká bẹ̀rẹ̀ sí mu. yá bẹ̀rẹ̀ sí ni mu torí èmi dákọ̀ oko ìwọ náà dákọ̀ oko hmm. táwa ni mùkọ́mùkọ́ ó dìgbà tá a bá hó gbogbo ẹ̀ désàlẹ̀ níṣó. tí ó bá sí kókó ń sálẹ̀. kókó ìròyìn kan nìyí tó ń sọ pé a máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹ̀ka ìpawówọlé láti rí i pé ibì kankan òjò lẹ́ka ti ìwakùsà àti nǹkan àlùmọ́nì alákòóso fọ́rọ̀ nǹkan àlùmọ́nì ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn the punch. ó dá kókó àkọ́kọ́ tèmi ò fi ṣíde ó wà nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ yìí wọ́n ní pẹ̀lú bí nǹkan ti ń lọ pé ó mọ̀ dàbí ẹni pé nǹkan ò ṣẹnu rè fún àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà torí pé àwọn ìgbìmọ̀ ọ̀hún wọ́n ti ń ṣe iṣẹ́ kan àbí méjì tó sì dàbí pé nǹkan ò rù ẹ ó gbọ́ the nation ló kọ́ láàárọ̀ yìí. ìpínlẹ̀ Ògùn ni mo wà ìwé ẹ̀sùn kan nìyí tó ń hmm. fẹ́lẹ́lẹ́ nílé ẹjọ́ dádájọ́ sì tún gbẹ́jọ́ síwájú pé ẹjẹ́ àfojú ọ̀tọ̀ tá àmúwo fi wò ó ìwé ẹ̀sùn wo ni ta ni wọ́n wọ́n lọ sílé ẹjọ́ ẹjọ́ wo ni ẹ gbọ́ ìwé ìròyìn the punch. ó dá lórí ọ̀rọ̀ ẹjọ́ ní ìpínlẹ̀ Ògùn náà òun ni Platform Times kọ ilé ìgbẹ́ o ohun tá à ń fà lọ́wọ́ yìí yóò tó nítumọ̀ kódà á tó fà á débi tó ní ìtumọ̀ tó lápẹẹrẹ ni o ta lẹni tó sọ ta tí wọ́n ń bá ṣẹjọ́ ibo ni wọ́n ti ń ṣe é ẹ ó gbọ́ láàárọ̀ yìí. ológun ṣẹ́ kì í sunrun alẹ́ ìyàwó ẹ̀ kì í sunrun ọ̀sán bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ má ní àrẹ̀mọ̀ ẹ gbọ́ kí láti sọ̀rọ̀ sí lọ́rọ̀ ètò ìṣàkóso àti ètò ààbò lórílẹ̀‐èdè yìí báwọn kan ṣe ń fi àríwòye ọ̀tọ̀ọ̀tọ̀ tí gómìnà ìpínlẹ̀ Nasarawa fọwọ́ sọ̀yà lórí ọ̀rọ̀ ètò ààbò ẹ gbọ́ nínú ìwé ìròyìn The Punch. ẹgbẹ́ àwọn dókítà ìyẹn àwọn olùtọ́jú aláìsàn ìyẹn ti àgọ́ ara àti tẹ̀yìn ní ìpínlẹ̀ ìwo gan ni wọ́n ti sọ̀rọ̀ wọn ni hmm. àníṣe oṣù mẹ́fà péré <laughs> ìyanṣẹ́lódì ń bọ̀ o hmm. ìpínlẹ̀ wo ni ẹ jẹ́ ń ṣètọ́jú ìpínlẹ̀ ọ̀hún ẹ ó gbọ́ láàárọ̀ yìí. ìròyìn kan nìyí tó ń bọ̀ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ bí ìgbà tí olúwẹ̀rí ń wẹ̀ lójú agbami hmm. tó ní àtìkù àti gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ òmò ẹ̀rọ ṣì mákindé jọ fi ohùn ṣọwọ́ síra wọn lórí ìbúgbàmù tó wáyé nìbàdàn àfagídí sọ̀rọ̀ àtàfagídí fèsì wọn ò ní jẹ́ kọ́rọ̀ òjọ́ nínú ìwé ìròyìn the punch. agbẹnusọ àtíkú abubakar náà ti fèsì sí ọ̀rọ̀ ìròyìn èyí tó sọ ní àmọ́ kí yín ìpínlẹ̀ ọ̀yọ́ kódà a kọ́ sí ojúde ìwé ìròyìn tá a kọ́ lóríṣiríṣi síbẹ̀ níbi tá a ti bá yín kẹ́dùn bóyá ẹ̀ ráyè láti mọ̀ kàwé ìròyìn ni o ẹ ó gbọ́ làárọ̀ ìpọ́ǹchì kọ́. lórí ọ̀rọ̀ kí ọkùnrin àtọkùnrin kí wọ́n máa gbéra wọn yàwó hmm kóbìnrin àtòbìnrin kí wọ́n máa ṣe lọ́kọ-láya ọ̀rọ̀ kan nìyí tó lóhun tí yóò jẹ́ kí wọ́n lè gbà nílẹ̀ áfíríkà àṣà wọn ni àṣà àṣà wọn kẹ̀yìn sírù nǹkan bẹ́ẹ̀ ṣàṣà ni àbẹ́sìn ó ń bọ̀ nínú ìwé ìròyìn the punch la. ó dáná ìwé ìròyìn punch náà kọ eléyìí àti ìwé ìròyìn míì níbi tó ti sọ pé ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà kan ní ìpínlẹ̀ Ògùn ó mọ̀ ṣèrò fún àwọn òǹṣòwò jàre àwọn òǹtajà tí wọ́n tó ẹgbẹ̀rún márùn-ún ní ìpínlẹ̀ Ògùn ẹ ó gbọ́ punch ló kọ́ àtàwọn ìwé ìròyìn. adìyẹ mọ̀lẹ́tẹ́ tó jẹjẹjẹjẹjẹ tó fi dé ọ̀ṣọ́ sàmì bí èèyàn kan ò jí gbé òun náà ti kọjá ààlà. ó ṣeé ṣe kí mọ́tò hàn. kó má bàa rí bẹ́ẹ̀ ìgbìmọ̀ kan nìyí tí wọ́n ní ẹ àwòfín o ohun tó mú tí wọ́n fi ní kí olú ọmọ ó dìde kúrò lórí àga ẹ àwòfín ẹ̀ láti bẹ̀ yá lójú ọjà bàbá padà dé ká tú kẹ̀kẹ́ torí bàbá ní a máa tọ́ wò tá a fi lá ọbẹ̀ tán ó dáná ojú ọjà là ń lọ bá a bá ti dé àáwọ̀ náà ẹlẹ́lẹ́kùnrẹ́rẹ́ àní ẹnìkan náà tún lóun fẹ́ bírèkì Guinness Book of Record. ta ni. ó ní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí í ṣe ọmọkéèyàn mọ́ lọ́ṣọ. aṣọ. one fifty hours. yóò lọ aṣọ fún <laughs> àádọ́jọ wákàtí. wákàtí lọ́nà àádọ́jọ. ah ok <laughs> olú igbó gbọ́dọ̀ má mọ ohun ọ̀wàwà olú odò gbọ́dọ̀ má mọ̀ wẹ́ ẹja. mo Mósè Moses Fákẹ́yẹ lèmi ń jẹ́ èmi lọ́ọ́ bá fèdèsẹ̀sọ́ wà tó tún fèdèsẹ̀sọ́ ètè. kíkẹ́ lọmọ Ògúnṣínà lórúkọ tèmi ò tó rira. tòrítò nìṣó ever blessing tó òun lẹ́yìn tèmi ń pè mí òjò tòrítò. máa jẹ́ tòrítò ń gbà náà. rárá ǹjẹ́ bẹ́ẹ̀. tó ń torí. <laughs> <laughs> kò lámì. So you mean I can fly from Lagos mm-hmm. to Paris? Mm-hmm. to London mm-hmm. and fly back to Lagos. Mm-hmm. All in one promo? Mm-hmm. And if I don't want that, I can win a whole house? Now you're getting the gist. Recharge 50,000 naira or more within a month, and you could be among the 100 winners of business class tickets from Lagos to Paris to London. If you recharge 100,000 naira or more within a month, you could be one of the many winners of a premium bungalow in Nigeria. The more you recharge, the more you stand to win. T's and C's apply. Glow Unlimited. Mustaifo, Mustaifo, ìbáṣẹ̀ṣẹ̀ kọjọ́gbọ́n ní OAR. ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìn ìpínwọ́gbó o lọ́wọ́ mùsítáífò. ẹ lọ ọkọ̀ malaria ara gbígbóná rádáwátì ó sọ tútù náà. tọmọdé tàgbà ló ń lè lò ó. ibà àkànjọ̀gbọ́n bẹ́ẹ̀ ni tó bá gbọ́ mùsítáífò ah. ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mùsítáífò ají ibà arọ́lẹ̀wé ají. mùsítáífò tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun sùn dáadáa mùsítáífò herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura mustaifu gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbòdẹ́kọ̀ fún ibà ó ti wà ní oníyẹ̀fun powder ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn iléeṣẹ́ àjẹbí tradu medical company limited tó ń ṣe ó le koko ló gbé e jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustaifu ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. àgbò tó fẹ́ yìnrìn lọ àgbà Àrìtúndé o. ilẹ̀ oko la wá ń tà o. mo jẹ́ ti kátàlẹ̀ oko ládùúgbò yìí. pé ìrẹ̀gbẹ́ fọ́tà lórí agro investment limited. mo ti la gbárí sàṣà èmi àjànàkú tí mọ́bí ilẹ̀ gbé dẹ̀rùn. bó fẹ́lẹ́ oko lọ́báfẹ́mi òwòde. ilẹ̀ alára wà bẹ́ẹ̀. greenland rẹ yẹn. bó fẹ́ olérànlájì éka three fifty éka kan six hundred éka méjì àbọ̀ one point four. bó fẹ́lẹ̀ làlábàtà green garden. ilẹ̀ alára wà bẹ́ẹ̀. ẹnimọ̀ bẹ kò tó nǹkan. tẹ̀lẹ̀ nímọ̀ náà olérànlájì bẹ́ẹ̀. ẹ̀bílẹ̀ adébórí gangan lọ́pẹ́jì. àìmí rè mọ́ bẹ́ẹ̀. iléeṣẹ́ fọ́ january rè mọ́ náà. two hundred and fifty rẹ̀ lajì. four hundred rántò di di éka éka méjì àbọ̀rẹ̀ nine fifty. a ò ní sanwó lù lọ́dún yẹ ẹ̀jẹ̀ kára lẹ oko òjò ń bọ̀. wàhálà fọ́ọ̀mù kò má sanwó rẹ díẹ̀ díẹ̀ bó bá ti pé lajì wá gbalẹ̀ rẹ o. ìparí oṣù january ranfani má dópin o. four january agro investment limited and sarudin house pepsi kwari labẹ́òkúta zero nine one three nine zero seven seven nine seven seven. káàbọ̀ padà àsìkò ti tó láti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ á bẹ̀rẹ̀ sí ní fọ gbogbo ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ mọ̀sẹ̀ kò dà lọ́dọ̀ ẹ̀. Hmm. orin téèyàn ń kọ látàná títí tó fi sùn tí ò gba kọ́bọ̀ tí ò sì gba oríyìn tó tún jí láàárọ̀ yìí tó kọ kọ̀ọ̀kọ̀ tí ò sẹ́ni tó wo bẹ̀ bírú ẹni bẹ́ẹ̀ bá parú orin bẹ́ẹ̀ tì kò léèwọ̀ torí òrìṣà tó bá lóhùn ò ní fi tàyàn ṣe igbó ìrójú kókó ló máa wà lókì fún ìròyìn tọwọ́ mi bọ̀ yìí mo ká a mọ́nú ìwé ìròyìn the punch hmm. bí ilé ẹjọ́ tó ga yányán lórílẹ̀‐èdè nàìjíríà ṣe kó ẹjọ́ kan dànù kúrò lórí ìpepele ìdájọ́ ẹjọ́ kan èyí tí wọ́n ti pàtẹ síwájú ẹ̀ láti 2019 ni o àdíje sípò àṣẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Hope Democratic Party lórílẹ̀‐èdè yìí ló gbé ẹjọ́ òun lọ síwájú ilé ẹjọ́ wípé aláṣẹ tó yàṣẹ kúrò lórí àlééfà láìpẹ́ yìí Muhammadu Buhari lábẹ́ ètò ìṣàkóso náà àti ẹni tó wà lórí àléfà lọ́wọ́ ni ó yẹ kí wọ́n yọ wọ́n kúrò torí wọn ò káàtó nílé ẹjọ́ bá ní ibo ni wọ́n ti ń sọrú ẹ̀ lórí ẹjọ́ kòtẹ́milọ́rùn kan wípé bí wọ́n ṣe kéde àwọn aṣáájú méjèèjì yìí láti wà lórí àléfà kí wọ́n sì máa tukọ̀ alóhun torí kó tó sọ bẹ́ẹ̀ torí ebi ní pani bákan náà ọ̀rọ̀ kì í dunni bákan náà ìrònú ò sì lè papọ̀ bí ìyá ṣe ń ronú ọmọ ń ronú ìyá ń roka ìyá ń roka ọmọ ń ronú ohun tó ń ṣògùndélé ò ṣájà ẹ̀ ohun tó ti ń ṣájà ògùndélé ò ṣògùndélé ajé ògùndélé fẹ́ pogún ọdún ògùndélé fẹ́ fàjà ìbọ̀gún nínú àgbékalẹ̀ ìdájọ́ kan ní ilé ẹjọ́ tó ga yányán lórílẹ̀‐èdè yìí ti kólà kúrò lẹ́kọ̀ọ́ ọjọ́ ọ̀hún pé ewé ló kọlà sára ẹ̀kọ́ ẹ̀kọ́ ò kọlà ó wà nínú ìwé ìròyìn the punch. ó dá nation ló kọ ìròyìn èyí tèmi ò fi ṣíde láàárọ̀ yìí níbi tó ti sọ wípé ó mọ̀ dàbẹ́ ni pé nǹkan ti bẹ̀rẹ̀ sí í ṣẹnu rẹ̀ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀ wa nàìjíríà níbi ó ti jẹ́ wípé ìgbìmọ̀ èyí tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ èyí tí yóò bójútó tí yóò sì ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ owó oṣù tó kéré jù tí wọ́n mọ̀ san fún àwọn òṣìṣẹ́ òun ló jẹ́ wọn mọ̀ búra fún wọn lónìí olónìí gan ni tí iṣẹ́ yóò sì bẹ̀rẹ̀ bí tẹ́ gbàgbé owó oṣù tó kéré jù èyí tí òṣìṣẹ́ ń gbà lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí ni ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà léyìí tó jẹ́ wípé wọ́n buwọ́lù ní nǹkan bíi ọdún márùn-ún sẹ́yìn o àmọ́ lọ́wọ́ yìí ni àwọn òṣìṣẹ́ ti yarí pé pẹ̀lú bí wọ́n ti yọ owó orí epo lórílẹ̀‐èdè wa nàìjíríà nǹkan ò rọ́gbọ́ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà fún ìyẹn fún owó òṣìṣẹ́ yìí tó kéré jù lórílẹ̀‐èdè wa nàìjíríà ìjọba àpapọ̀ ti wá gbé ìgbìmọ̀ kalẹ̀ èyí tí yóò ṣe àgbéyẹ̀wò owó tó kéré jù tí wọ́n mọ̀ san fún àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹni tí ó ṣe alága ìgbìmọ̀ ọ̀hún òun lẹni tó ti fìgbà kọrí jẹ́ olórí òṣìṣẹ́ fún ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà rẹ̀ alhaji bukangoni laji bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé wọ́n ní wọ́n tún mú àwọn aṣojú láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ aládàáni o wọ́n wá tẹ̀síwájú nínú àtẹ̀jáde kan èyí tí Ṣẹ́gun Ìmóyansàn ìyẹn tó jẹ́ akọ̀wé sí iléeṣẹ́ sí ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ó mọ̀ fi léde ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní ṣàpèjúwe àwọn tí wọ́n ń bẹ nínú ìgbìmọ̀ ọ̀hún ó ní ó wà ẹni tó jẹ́ alákòóso yẹn fún iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ arábìnrin Nkeruka Onyeje Ocha bẹ́ẹ̀ náà ni alákòóso fún ètò ìṣúná alákòóso ìyẹn fún ọrọ̀ ajé lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn méjèèjì mọ̀ ni wọ́n mọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alákòóso fún ètò àtòòlú lórílẹ̀‐èdè wa nàìjíríà gbogbo wọn ní bẹ́ẹ̀nbẹ́ ó karúkọ wọn rẹpẹtẹ bẹ́ẹ̀ náà ló tún ní aṣojú àwọn gómìnà lórílẹ̀‐èdè wa nàìjíríà náà tún bẹ́ẹ̀nbẹ́ níbi tí wọ́n ti rí gómìnà Mohammed Umar Bago ẹni tó jẹ́ pé ó ń ṣojú àárín gbùngbùn ìyẹn ti àríwá orílẹ̀‐èdè wa nàìjíríà o bẹ́ẹ̀ náà ni wọ́n tún ní Bala Mohammed ìyẹn náà ń bẹ́ẹ̀nbẹ́ Umaru Diko Rada ó wà ń bẹ́ẹ̀ ọ̀jọ̀gbọ́n Charles Soludo iye tó wá láti Anambra ìyẹn ń bẹ́ẹ̀nbẹ́ Adémọ́lá Adélékè ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀ṣun basi otu ti cross river àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan ti bẹ̀rẹ̀ sí í ṣẹnure fún àwọn òṣìṣẹ́ o ìwé ìròyìn the nation ló kọ́ ẹ̀mú kẹ̀ka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀. ìròyìn kan nìyí tó ń fòbọ̀ bàgẹ̀bàgẹ̀ mm-hmm. bàgẹ̀bàgẹ̀ mm-hmm. fífò ẹ̀ fẹ́ jọ gúnnugún ó tún fẹ́ fi wájú jọ àṣà àṣà ni àbí gúnnugún dúró ń bẹ̀ ìwé ìròyìn the punch ni mo kà á mọ́ bí àjọ elétò ìdìbò nílẹ̀ wa INEC ṣe wawọ́ sí iléeṣẹ́ ológun ojú òfurufú láti kún un lọ́wọ́ ṣé ẹjọ́ ńlá nímúnímọ̀ ìta ògbóni àrùn ẹ̀rìmọ̀ nímúnímọ̀ ìta oníṣègùn àgbà gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó wà fún ètò ìdìbò lórílẹ̀‐èdè àjọ elétò ìdìbò INEC ṣe sọdúnmọ́ wípé òun ń fẹ́ kí iléeṣẹ́ ológun ojú òfurufú orílẹ̀‐èdè yìí kún òun lọ́wọ́ nínú àwọn àgbékalẹ̀ ètò ìdìbò tó ń bọ̀ ní ti àwọn ibi tí àtúntì ìdìbò yóò ti wáyé àti àwọn àgbékalẹ̀ ètò ìdìbò míì ó ní bó ṣe jẹ́ kó tó dà bẹ́ẹ̀ ẹyẹ tó filẹ̀ sílẹ̀ tó ń fò bàgẹ̀ lójú sánmà alóhun tó rí nílẹ̀ tó fi bẹ̀rẹ̀ sí ní fò lójú sánmà ó ní ìdí pàtàkì tí òun fi pè fún ìkúnlọ́wọ́ iléeṣẹ́ ológun ojú òfurufú lórílẹ̀‐èdè yìí ní láti lè dáàbò bo àwọn nǹkan èlò ìbò èyí tí wọ́n máa kó lọ lọ́tún àtòsí láti ibìkan síbìkan kó má bàa sí ewu torí ewu kéwu kan ò gbọ́dọ̀ ewu náà ò gbọ́dọ̀ gún àwòdì alága fún àjọ elétò ìdìbò nílẹ̀ wa ọ̀jọ̀gbọ́n mahmood yakub ló sọ èyí lásìkò ìgbà tó ń fojú rinjú pẹ̀lú ọ̀gá àgbà pátá fún ikọ̀ àwọn ọmọ ogun ojú òfurufú lórílẹ̀‐èdè yẹ ọ̀gágun hasan abubakar lọ́jọ́ ajé àná ni wọ́n jọ fẹnu ọ̀rọ̀ jóná bẹ́ẹ̀ bí naninani bá nani tí ò dáwọ́ dúró gbanigbani náà là á ké pè ìwé ìròyìn the punch ló kọ gàdàgbà the nation ló kọ ìròyìn eléyìí ìròyìn nnamdi kanu náà níbi tí ilé-ẹjọ́ gíga kan tó fi ìkàlẹ̀ sí olúùlú lẹ̀wà àbújá ní ọjọ́ ajé àná ni wọ́n mọ̀ ti sún ẹjọ́ kan síwájú èyí tí nnamdi kanu tó pe ìjọba àpapọ̀ ìyẹn tí ó sì fi ẹ̀sùn kàn wọ́n tí ó wá ní wípé kí ìjọba àpapọ̀ sanwó ìtanràn tó tó bílíọ̀nù lọ́nà àádọ́ta náírà o léyìí tí wọ́n sì sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún tá a wà yìí adájọ́ Inyang Echo òun ló jẹ́ pé ó sún ìgbẹ́jọ́ ìsíwájú lẹ́yìn tí Aloy Ejimakor èyí tó jẹ́ agbẹjọ́rò ìyẹn fún Nnamdi Kanu farahàn níwájú ilé ẹjọ́ tó sì sọ fúnwájú ilé ẹjọ́ yìí wípé láti ìsìn ìlọsẹ̀rí ẹjọ́ tá à ń gbọ́ yìí òun lòun mọ̀ farahàn fún Nnamdi Kanu kì í ṣe olóyè Mike Ozekhome mọ́ SAN o tó sì yẹ pé ó bá di ọjọ́ keje tó bá di tó bá di oṣù kẹrin lẹ́yìn tí wọ́n sún ẹjọ́ ọ̀hún sí òun lòun ò farahàn níwájú ilé ẹjọ́ pé tẹ́ ò bá gbàgbé pé Michael Zekhome ló ti bẹ̀rẹ̀ sí farahàn níwájú ilé ẹjọ́ láti ọjọ́ keje oṣù kẹrin ọdún twenty twenty two fún Nnamdi Kanu àmọ́ láti sísìn lòun lòun máa farahàn nígbà tí wọ́n wá pe ìgbẹ́jọ́ ọ̀hún ni wọ́n sọ pé adájọ́ agbẹjọ́rò fún àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn ni wọ́n mọ̀ sí ní ilé ẹjọ́ o ibẹ̀ ni adájọ́ ti ní ó dáa pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yẹn já kọ́kọ́ ṣèwádìí ṣé ẹ tó dá yín lójú pé àwọn tẹ́ ẹ pè lẹ́jọ́ mọ̀ pé ẹ pa àwọn lẹ́jọ́ wọn ló dá àwọn lójú ó dáa ẹ lọ ṣèwádìí wò ṣé ẹjọ́ yìí ò sí níwájú ilé ẹjọ́ kankan rí àbí bí wọ́n ti dájọ́ rẹ̀ rí wọ́n ní rárọ̀dà kó tó di ìgbà yẹn àwọn ó ṣèwádìí torí pé kó mọ́ dìgbà tí ó dìgbà yẹn tí wọ́n ò ní à ńṣe ni wọ́n déédéé da ẹjọ́ nù tó bá yẹ kó ti wà níwájú ilé ẹjọ́ kan rí ó di dandan kò ní lẹ́sẹ̀ ńlẹ̀ nìyẹn ilé ẹjọ́ kan ò lè mọ gbọ́ ẹjọ́ kan káwọn tún mọ tún gbọ́ àmọ́ Nnamdi Kanu àtàgbẹjọ́rò rẹ̀ sọ̀rọ̀ wípé níṣe ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà jí òun gbé láti orílẹ̀-èdè Kenya kó tó di pé wọ́n wọ́ òun wá síwájú ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ kéde rẹ̀ kí wọ́n sì pàṣẹ pé kò bá òfin mu rárá bí wọ́n ti jí òun gbé kí wọ́n sì sọ owó rọ̀gùrọ̀gùn àrò ò ní rí aṣọ ẹ̀ kó dúdú hmm. torí ó wúwo ní taládìyẹ ó fúyẹ́ ní tẹni máa rà á òun ni ọ̀fẹ́rẹ́gẹ̀gẹ̀ ìròyìn fi gbé mi gúnlẹ̀ sí ìpínlẹ̀ Rivers níbi tí gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara tòun ti ilé asòfin ìpínlẹ̀ ọ̀hún tó ṣe ń fi ojú tó le koko wora wọn ṣé ojú pupa ò bọ́jà jẹ́ ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ kí ọlọ́jà ó má mọ̀ta gẹ́gẹ́ bí ó ṣe ṣe kí iléègbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers àti gómìnà náà tún jọ wàákò bí ìgbà táwọn agbábọ́ọ̀lù jọ ń wàákò lórí pápá ni bí iléègbìmọ̀ asòfin ṣe ń fi ẹ̀sùn kàn pé àwọn ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Rivers ń gbé lọ́wọ́ yìí ó fẹ́ kẹ̀yìn sófin àti àwọn ìlànà tó ń gbé ọ̀rọ̀ gbà bí ìgbà téèyàn kàn fẹ́ máa tẹ̀lé bàṣùbàṣù lọ́nà tí ò bófin mu àwọn àgbékalẹ̀ tó ń kẹ̀yìn sófin ni gbogbo ara jákọ́ ló sì lè gbà á kó ṣe pẹ̀kín rẹ̀ kí eégún ní gbàgede kó lóun ò ní gbọ́ lórí àwọn ìkìlọ̀ kan èyí tó ń jáde lọ́jọ́ ajé àná sọ̀dọ̀ gómìnà náà pé tẹ̀ẹ́jẹ́jẹ́ tẹ̀ẹ́jẹ́jẹ́ tẹ̀ẹ́jẹ́jẹ́ ń ló dífá fún ẹyẹ àparò tó ń tẹlẹ̀ jẹ́jẹ́ lálàá wọn ní kí ló dé nítorí páńpẹ́ ni ó wà nínú ìwé ìròyìn The Punch. ó dá Punch yẹn náà ló kọ ìròyìn eléyìí níbi tó ti sọ wípé ẹgbẹ́ àwọn olùtọ́jú àìlera ìyẹn ti eyín àti ti ara èyí tó jẹ́ pé wọ́n mọ̀ fìkàlẹ̀ sí ìpínlẹ̀ kan òun mọ̀ ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ pé ṣe rí ọ̀sẹ̀ mẹ́fà èyí tá a fún ìjọba àpapọ̀ tẹ́lẹ̀ pé a fẹ́ lọ sí ìyanṣẹ́lódì a túbọ̀ tún fi ọ̀sẹ̀ mẹ́fà kún ó kó ah. mọ̀ di wípé nítorí àìfún wa láàyè lọ̀rọ̀ fi di bó ti rí yìí o àwọn tí wọ́n pera wọn ní the medical and dental consultants association of nigeria àwọn oníṣègùn òyìnbó tó ń tọ́jú eyín bẹ́ẹ̀ ni hmm. àti ara wọ́n sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ wọn ni pẹ̀lú bí nǹkan ti ń lọ a tún ti fi kún o àwa tó jẹ́ wípé uyo làwa wà ní ìpínlẹ̀ akwa ibom wọ́n sì fi ọ̀rọ̀ yìí léde ní ọjọ́ àìkú èyí tó kọjá yìí ibẹ̀ ló jẹ́ wípé ẹni tó jẹ́ olórí wọn ó buwọ́ lu àtẹ̀jáde yìí tí ó sì bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ìyẹn ọ̀jọ̀gbọ́n Muhammad Muhammed èyí tó jẹ́ akọ̀wé gbogbogbò ìyẹn fún àwọn ẹgbẹ́ yìí ibẹ̀ gangan ni wọ́n ti fi léde ò pé ìjọba àpapọ̀ ṣẹ́ẹ̀mọ̀ yìí pé ọjọ́ kọkànlé ní ọgbọ̀n oṣù kínní ọdún 2024 òun la sọ tẹ́lẹ̀ pé a lọ sí ìyọ̀ṣẹ́lódì àmọ́ a tún ti fi kún báyìí o láti lè rí wípé àti àwọn ẹgbẹ́ àwọn àti ìjọba àpapọ̀ wọ́n fẹnu kò wọ́n sì ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kó tó di pé àwọn lọ ṣe ìyanṣẹ́lódì torí tí ó bá di pé àwọn lọ ìyanṣẹ́lódì ẹ kò sí ohun tó lè fa àwọn padà àwọn ò fà délẹ̀ ní punch ló kọ́ ẹ mú kẹka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀rẹ̀ ìgbín kákákákáká ẹ̀bìtì kákáká ẹ̀bìtì tí ò bá gbójúgbóyà kò lè pàgbé lókì fún ìròyìn tọwọ́ mímbà hmm. bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè àti ilẹ̀ Amẹ́ríkà ṣe jókòó foríkorí jọjọ́ yẹn àdéhùn kan àdéhùn náà tí wọ́n jọ fọwọ́ sí ní ọ̀nà láti tún pakún òye àti mímú kí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ẹ̀ka tí wọ́n yà sọ́tọ̀ láti dídùn dúyà fáwọn agbésùnmọ̀mí túbọ̀ pérégedé sí i ní fífi òpin sí ìwà àbàjẹ́ ìwà ọ̀daràn àti gbogbo ohun tó ń da àlàáfíà láàmú lórílẹ̀‐èdè yìí gbogbo ohun tó bá ti ní ṣe pẹ̀lọ́rọ̀ ifá babaláwo lẹ gbọ́dọ̀ pé kó wá wí èyí tó ní ṣe pẹ̀lú tọ̀sán oníṣègùn lónìròyìn ẹ̀ ọ̀gá àgbà pátá fáwọn ọlọ́pàá nílẹ̀ wa olùkáyọ̀dé ẹgbẹ́tòkùn sọ èyí lọ́jọ́ ajé àná nígbà tó ń fi àwọn ẹ̀ka náà lọ́lẹ̀ àti lórí ọ̀nà láti tún mú kí àwọn ẹ̀ka náà níléeṣẹ́ ọlọ́pàá túnbọ̀ pérégedé sí i torí kò gbọ́dọ̀ burúburú kí olórí ọdẹ ó má ní ìbọn ọ̀nà láti lè mú kí ètò ààbò orílẹ̀-èdè yìí túnbọ̀ jiná dénú kọ́kàn ó sì balẹ̀ ẹni bá fẹ́ mú ọ̀bọ ó gbọ́dọ̀ ní ètí ọ̀bọ ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. ó dá láti inú ìwé ìròyìn the punch ẹjẹ́ àgbàbẹ̀ dé ẹ̀ka ìpolówó ọjà wa tá a bá padà dé a wà tẹ̀síwájú nínú ìròyìn etí ọba nílé. etí ọba lóko we are coming. ẹ kú kalẹ̀ jésù kórèdà sílẹ̀ jájọ lọ hẹ́ lórí òkè arárọ̀mí holy ghost concentration camp ajégúnlẹ̀ bus stop pápá aláǹtó ìlàró road off lagos abẹ́òkúta expressway ogun state níbi tí jésù olùgbàlà ti fẹ́ pín ẹ̀bùn èrè àrágbá yamuyamu ńlá fún gbogbo onípòjìpò ẹ̀dá tó bá lè farahàn níbi ìpàdé àdúrà lágbára ńlá seven super wednesday tó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹta oṣù kínní títí di ọjọ́ kẹrìnlá oṣù kejì ọdún twenty twenty four bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ títí dago méjì ọ̀sán wednesday àkòrí divine reward ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè ní jésù ọmọ lò tí rí ẹ̀bùn tuntun ńláńlá gbàǹkó gbàǹkó gbìgbìgbì yóò sì mọ̀ tẹ̀ ọ́ lọ́wọ́ nínú ọdún tuntun twenty twenty four níbi ìpàdé alágbára ńlá seven super wednesday lórí òkè arárọ̀mí lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa nínú olúwa reverend dr adesina sanyaolu senior pastor láti débẹ̀ àbí fún ìtọ́ni ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero two three zero six six one four nine. kí ló tún dúró wò ó yóò kí ara rọ̀ o. ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣe ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní Abẹ́òkúta tó wà ní Abiola Way NNPC ládojúkọ géètì àbáwọlé OOPL ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four Links Roofing ló ní kẹ́ ẹ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. káàbọ̀ padà lẹ́tẹ̀ka hmm. ìpolówó ọjà wa ìròyìn etí ọba nílé etí ọba lóko ń tẹ̀síwájú ẹ̀ kú kalẹ̀. ní báyìí ìpínlẹ̀ Ògùn ni mo balẹ̀ sí Èdùmàrè jẹ́ ó máa gún fún wa ní ìpínlẹ̀ Ogun ibi tá a bá ti ń pàtàn ká tó pín ogún ogún ibẹ̀ ò tọ́ sí ni ogun ló sì ṣe é kojú ogun oògùn la fi ń kojú oògùn oògùn abẹnugọ̀ngọ̀ ogún ní twenty nípínlẹ̀ Ògùn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ogun yan ìgbìmọ̀ kan ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́jọ láti bẹjú wo àwòfín lórí ẹ̀sùn àti ìyọkúrò nípò olórí tẹ́lẹ̀ fúnlẹ̀gbọ̀n aṣòfin ní ìpínlẹ̀ Ògùn Ọlákúnlé Olúọmọ kì í ṣe tuntun lọ́jà mọ́ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti ṣe ń fẹ́lẹ́lẹ́ wípé àwọn ọmọ iléègbìmọ̀ aṣòfin jókòó wọ́n sì fẹ́nu ọ̀rọ̀ jóná wípé kí olórí iléègbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ náà Ọlákúnlé Olúọmọ dìde kúrò lórí ìjókòó gẹ́gẹ́ bí adarí nílẹ̀gbọ̀n asòfin ìpínlẹ̀ Ògùn bí ò bá nídìí arúgbó ò ní déédéé sunkún ọmú bí ò bá sì nídìí babaláwo kan ò ní jẹ́ àmúsà nínú ẹ̀sùn èyí tí wọ́n fi ń kan olú ọmọ lọ́tún àtòsí wípé àwọn ìṣàkóso àti ìṣe ìjọba rẹ̀ nílẹ̀gbọ̀n asòfin fẹ́ kẹ̀yìn sófin bí ìgbà tó kàn ń ṣe àwọn nǹkan bó ṣe wù ú lọ́nà tí ò bófin mu ni ẹni wọn náà ló mọ bó ṣe dùn òun tó bí ò bá sì nídìí eégún ò ní kọlu orò ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. platform times ló kọ ìròyìn eléyìí ìròyìn ìpínlẹ̀ Ògùn náà mọ̀ ni lórí ọ̀rọ̀ àyọninípò àyọninípò òun náà mọ̀ léléyìí wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn lẹ́yìn tí ìyọninípò ti wáyé bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé hmm, ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún òun ló jẹ́ wípé wọ́n mọ̀ tún ti ṣe nǹkan míì hmm. wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ àwọn àgbààgbà ìyẹn ní ibi tí olú ọmọ ti wá òun ló jẹ́ wípé wọ́n ti kọ ìwé kan sí gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún pé kí gómìnà ó dá sí ìṣẹ̀lẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ yìí Platform Times náà ló tún kójọ wípé wọ́n ní ìwé ọ̀wọ́n tí àwọn ìgbìmọ̀ yìí kọ àwọn àgbààgbà yìí kọ jàre ló jẹ́ wípé ó mọ̀ dé ọwọ́ ẹni tí ń ṣe akọ̀wé sí gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn Tòkunbọ̀ Tàràbí níbi tí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà pé gómìnà ẹ dákun ẹ mọ̀ ọ̀rọ̀ yìí níran ẹ tètè dá sí ọ̀rọ̀ yìí o wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ní ìgbà tí wọ́n gbé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́jọ dìde ìyẹn ní ilé ìgbìmọ̀ asòfin Olúọmọmọ̀ farahàn níwájú ìgbìmọ̀ yìí Olúọmọ ló jẹ́ pé ó ń ṣojú agbègbè Ifọ̀ kínní ìyẹn ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ògùn tó sì jẹ́ wípé wọ́n fi ẹ̀sùn oríṣiríṣi kan léyìí tó jẹ́ wípé ó jẹ́ kí àwọn àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún kí àwọn tó pọ̀ jùlọ láàrin wọn kí wọ́n sì fọwọ́ sí ìyọninípò rẹ̀ kó tó di wípé wọ́n fi olùdáìsí ẹlẹ́mìdé gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún tuntun wọn ní ìgbìmọ̀ ọ̀hún òun ló jẹ́ Musef Fiu Lamidi ó jẹ́ alága rẹ̀ léyìí tó jẹ́ pé ó tún ní àwọn ọmọ ìgbìmọ̀ tó jẹ́ Olúṣeun Adésànyà babatunde tẹ̀là damilọ́lá ṣónẹ́yẹ lukman adeleye fọlá sálámì àti olùṣègùn òdùnúgà ọ wọn ní bẹ́ẹ̀ kẹ̀rẹ́ bó tẹ̀ jẹ́ pé ńgbà tí wọ́n ránṣẹ́ sí olúọmọ pé máa bọ̀ wá síwájú ìgbìmọ̀ yìí ó yọjú àmọ́ gbogbo ẹ̀ ni ò padà ní wọn padà rí àyè fi ẹnu ẹ̀ kò síbì kan ọ nítorí pé nǹkan ò ṣẹnu rẹ̀ nígbà tó farahàn níwájú hmm. ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún bó tẹ̀ jẹ́ pé ẹjọ́ ọ̀hún wọn ló tún ti farahàn níwájú ilé ẹjọ́ báyìí platform times ló kọ ẹ mọ kẹka ẹ̀kúnrẹ́rẹ́ níbẹ̀. lórí ọ̀rọ̀ ẹjọ́ tó o sọ ibi ni gbòǹgbò ẹ̀ ti rinlẹ̀ dòdò gẹ́gẹ́ bó ṣe ta jáde wọn nàkàn a kì í ṣe é tán ní Ọ̀yọ́ ò ṣe é tán ní Ṣàngó fi dá o ṣe Ṣàngó lókì fún ìròyìn tọ́wọ́ mímbà bí wọ́n ti ṣe wọ́ olórí tẹ́lẹ̀ nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn Ọlákúnlé Olúọmọ lọ síwájú ilé ẹjọ́ òun nìkan kọ́ ni wọ́n ti fi ẹ̀sùn kàn tòun ti àwọn méjì míì tí wọ́n jẹ́ kànrìn Dayọ̀ Samuel àtàdéyẹmọ Adédèjì lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn náà ló jẹ́ kí wọ́n wọ́ wọn lọ síwájú ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà ní òkè mọ̀sán Abẹ́òkúta ti ṣolúlo ìpínlẹ̀ Ògùn Olúọmọ tòun ti àwọn míì tó kù ni wọ́n fi ẹ̀sùn ìná kan nínà tí ò dọ́gba ṣíṣe owó kúmọkùmọ kan owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà márùn ó lé díẹ̀ wọ́n ní lásìkò gbà lọ́nà méjì ó lé díẹ̀ wọ́n ní lásìkò gbà tó ń tukọ̀ lọ́dún 2022 owó náà ni wọ́n ní ó ṣe bí ẹni gba kọ̀ọ̀rọ̀ àti pé ìná tí wọ́n ná kò fẹ́ bọ́ sí ojú náà èyí ló mú kí wọ́n wọ́ wọn lọ síwájú ilé ẹjọ́ láti sọ tẹnu àti ọ̀nà àgbékalẹ̀ ìdájọ́ tó rinlẹ̀ dọ̀dọ̀ adájọ́ tó ń wo àwòfin ẹjọ́ náà sì pète rẹ̀ pé kí wọ́n taari ẹ̀ síwájú torí bọ́rọ̀ bá ń ṣe bí òkùnkùn bí òkùnkùn ojú ìmọ́lẹ̀ la fi ń wò ó ọ̀rọ̀ tó bá sì ń ṣe bí ẹni bẹ̀rẹ̀ ń ṣe làánà ga òwe tó bá ṣe bí ẹni fẹ́ ga lábẹ́lábẹ́ là wo àwòfin ẹ̀ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n àti sí ọjọ́ kìíní oṣù kejì ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì àti sí ọjọ́ kìíní oṣù kẹta ọdún tá a wà yìí ni wọ́n á fi gbàṣẹ̀kẹ̀rẹ̀ lábàdá níwájú ilé ẹjọ́ tásìpọ̀tọ̀ fún ẹ̀ ìwé ìròyìn gbogbo ló kọ bẹ́ẹ̀. Daily Post ló kọ ìròyìn eléyìí ìròyìn ìpínlẹ̀ Ògùn ni àmọ́ kì í ṣe ti ọ̀rọ̀ ayọ̀ninípò ayọ̀ninípò àbọ̀rọ̀ ilé ẹjọ́ <laughs> ilé iṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn àwọn ni wọ́n mọ̀ ti dóòlà èèyàn mẹ́sàn-án nínú mẹ́wàá ìyá ọmọ ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp èyí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ogun hmm. ìyá ọmọ ẹgbẹ́ òṣèlú pdp tí wọ́n jẹ́ ti ìpínlẹ̀ èkó àmọ́ tí wọ́n jí wọn gbé ní ìpínlẹ̀ ogun nígbà tí wọ́n ń bọ̀ láti ìlú ìbàdàn ní ọjọ́bọ̀ èyí tó kọjá yìí lẹ́yìn tí wọ́n lọ ṣe ìpàdé ẹgbẹ́ wọn ẹni tó wá jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ogun Abiodun Alámọ̀tún fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ní ìgbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́ ajé àná ibẹ̀ gangan ló ti dárúkọ ọ̀gbẹ́ni Phillips Aivoji gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Èkó ó wà lára àwọn tí wọ́n jí gbé ọ̀hún àmọ́ tí iléeṣẹ́ ọlọ́pàá ti gbà á lẹ̀ báyìí wọ́n ní mẹ́sàn-án nínú wọn ni wọ́n gbà á lẹ̀ àmọ́ ṣe ni láàánú pé ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Bilikisu Kazeem ó pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ burúkú yìí látàrí bí àwọn ajínigbé yìí bí wọ́n ti táwọ̀ ìbọn sí àwọn ọlọ́pàá táwọn ọlọ́pàá sì dá wọn lóhùn ó fara kááṣá ọ̀tá àbọ̀n gẹ́gẹ́ bí kọmíṣánná ti sọ wọ́n ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kínní ọdún tá a wà yìí òun ni wọ́n ni wọ́n gba àwọn èèyàn yẹn sílẹ̀ lẹ́yìn tí wọ́n ti jí wọn gbé fún ọjọ́ mẹ́rin tí wọ́n sì wà ní àkàtà àwọn ajínigbé yìí wọ́n ní pé agbègbè ògèrè òun ni wọ́n mọ̀ ti jí wọn gbé ìyẹn ní ojú òpópónà èkó sí ìlú ìbàdàn ìyẹn òpópónà márosẹ̀ èkó sí ìlú ìbàdàn lẹ́yìn tí wọ́n ń bọ̀ láti ìlú ìbàdàn ibẹ̀ gangan wọ́n ti wá sọ̀rọ̀ pé kódà ẹ̀ pé wọ́n sọ pé àwọn ẹni yìí sanwó ẹ dákun ẹ gbà mí ẹ rà mí ẹ tú mi kalẹ̀ ìyẹn ránsọ̀mù ibẹ̀ ni kọmíṣánná fúnléṣẹ́ ọlọ́pàá ti ní o eléyìí ò dé tí ì gbọ́ ọ̀hún pé bóyá ẹnìkan gba owó ẹtúmílẹ̀ lọ́wọ́ ẹnìkan àmọ́ ohun táwọn mọ̀ ni wípé àwọn ajínigbé yìí àtàwọn ọlọ́pàá ni wọ́n jọ fìjà pẹ́ta kó tó di wípé wọ́n gba àwọn tí wọ́n jí gbé yìí ọmọbìnrin tó kù yìí ni ẹni ọdún mẹ́tàdín ní ogójì Bilikisu Kazeem wọ́n sì bá àwọn ẹbí rẹ̀ kẹ́dùn pé ikú yìí wáyé látàrí bí ó ṣe fara gba ọta àbọn tí ó sì lè yé ọgbẹ́ hmm. èyí tó fara gbá yìí Daily Post ló kọ kọlọmbà tó àwọn mọ̀lẹ́bí obìnrin ọ̀hún nínú. Hmm. ẹnì kan ló mọ̀ ẹni ìjà ò dé bá la máa pera ẹ̀ lọ́kùnrin hmm. tìṣódé ló dé bí tìṣódé bá dé tìṣóbọ̀ ń bọ̀ nǹkan burúkú ò ní bọ̀ lọ́dọ̀ wa. àwọn agbébọn àti àwọn ajínigbé ti fẹ̀mí ṣòfò púpọ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Punch ṣe ṣàlàyé ẹ̀ láàárọ̀ yìí wípé àwọn èèyàn tó tó ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàdínlógún ó lé irinwó àti díẹ̀ ni àwọn agbébọn àti àwọn ajínigbé ti fi ṣòfò lórílẹ̀‐èdè yìí lásìkò ètò ìṣàkóso tó kọjá lọ ti aláṣẹ tẹ́lẹ̀ Muhammadu Buhari àtìgbà tí ètò ìṣàkóso ìdébẹ̀ títí dàsìkò yìí láti 2019 ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí àjọ kan èyí tó ń jẹ́ àfẹ́tọ̀ ọmọ ènìyàn lójókòó ń ronú jinlẹ̀ wá àwòfín àti òǹkà iye ẹ̀mí tó ṣòfò látọwọ́ àwọn agbébọn wọ̀nyí àti àwọn ajínigbé a ò sì lè lẹ́yẹ funfun nílé kẹ́yẹkẹ́yẹ ó tún máa dẹ́rù bani lóko ló yá mú kí àjọ ọ̀hún sọ̀rọ̀ sókè pé ìgbésẹ̀ tó yá kí n gbọ́dọ̀ wáyé ní fífi òpin sí ìfẹ̀míṣòfò àwọn agbébọn náà tún gbẹ̀mí lẹ́nu àwọn ọba aláyé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọba aláyé náà lára wọn la rí èyí tó ń bọ̀ láti ibi àkànṣe kan tó sì ṣe pé ó ṣe pẹ̀kínrẹ̀kí àwọn agbésùmọ̀mí wọ̀nyí àti ọba aláyé míì tóun náà tún há sọ́wọ́ wọn ìyẹ́ ohun tó sì burú jẹ́ èyí torí èjì ogbè ní baba ifá ọba láláṣẹ ìkejì òrìṣà ẹ̀ ń bá sì ṣe ọba níwọ̀sí ti rí alálẹ̀ fín ẹ̀ ń pọba aláyé ló ń fẹ́ kí alálẹ̀ bínú olórí sì ń ṣòjòjò ìlú òròjú kábíyèsí lòun ò ṣẹ̀yàn bí kábíyèsí ò bá ṣẹ̀yàn ó ṣeé ṣe kó jẹ́ pé ọwọ́jà àwọn rómọlẹ̀ ni ìwé ìròyìn the point ló bẹ́ẹ̀. ó dáná Vanguard kọ eléyìí bẹ́ẹ̀ náà ni Platform Times kọ níbi tó ti ń gbóríyìn fún awakọ̀ kan èyí tórúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Kingsley Benson léyìí tó jẹ́ pé ó dòòlà ẹni èrò tó gbé tí ò jẹ́ kó lọ para rẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ Cross River wọn dírẹ́fà wọn ìyẹn awakọ̀ òun ló jẹ́ pé ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn tó jẹ́ pé ó gbé èrò tó ti gbé yìí ó gbé lọ sí ilé ibi tí wọ́n ti ń tọ́jú àwọn tí wọ́n ní ìpèníjà ọpọlọ ní Calabar o ibẹ̀ gangan ló ti wá bẹ̀rẹ̀ sí ṣàlàyé nígbà tó bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wá lẹ́nu ó ní kò déédéé rí bẹ́ẹ̀ ó ní nígbà tí obìnrin yìí tó dá mi dúró nígbà ó sì sọ ibi tó ń lọ mo bá gbé o ló bá ṣe díẹ̀ ló bá ní dẹ́rẹ́bà dákun tán an ó ní mo kọ́kọ́ wò pa kí ló ń ṣe ẹ́ tó ń ṣe báyìí ó ní ló bá rẹ́rìn-ín ìyànjì sí mi o ńgbò ìyá ó tún gbójú kúrò ńgbò ṣe díẹ̀ ló bá ní dẹ́rẹ́bà dákun tán ac <laughs> rẹ kí n kúkú gbà á fún ìgbà kẹyìn kí n dẹ̀ mọ̀ pé ó ti tán ni ibẹ̀ lára ti bẹ̀rẹ̀ sí fún un gbà kí ló dé ṣọ́mọbìnrin yìí fẹ́ ṣe ohun tí ò dáa ni àmọ́ arábẹ̀rẹ̀ sí ní fún òun bẹ́ẹ̀ lòun wò wò pé kí ni ohun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ rí ńgbà tó yá lòun wo láìlọ́ọ̀nù dúdú kan lọ́wọ́ ẹ̀ òun ṣàbẹ̀rẹ̀ sí ní wò pé kí ni ohun tí ń bẹ nínú ọ̀rá dúdú yìí ńgbà òun máa wò dáadáa lòun rí pé àkíní ó ń payán ó ń pàdán pekúpekú èyí tí àwọn kan máa lọ́n ròpin tí wọ́n máa lọ́n dàjẹ́ òun lòun rí pé ó wà nínú kínní ibẹ̀ lára ti bẹ̀rẹ̀ sí í pé bó o gan-an lòun ṣe lè dóòlà ọmọbìnrin yìí o bó o lòun ṣe lè ṣe òun tí kọ́kọ́ rò pé ṣé kò ń wa ọkọ̀ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ni gbóyè òun tún yí ọkàn padà pé irọ́ ibi tán ti ń tọ́jú àwọn alá àwọn tó nípèníjà ọpọlọ ibẹ̀ gangan lòun ò gbé lọ láti lè fi dóòlà ẹ̀mí ẹ̀ nígbò yá lòun yá yí nǹkan bìrì mọ́ lọ́wọ́ tóun sì sọ pé òun fẹ́ ra epo níbi tí ilé ìwòsàn òun wà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ibi tóun ti yà tóun repo dé lòun bá yíwọ́ níbẹ̀ pé ìwọ irọ́ ni ò lè para rẹ̀ kò sí ohun tó o fẹ́ ṣe lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n rí pé ó fẹ́ da nǹkan jẹ ni lóòótọ́ ó ti rà á ó ti gbé dání ó sì ti rò pin pé ibi tí gbogbo ẹ̀ ó parí sí lélẹ̀ kó tó di pé awakọ̀ yìí dóòlà ẹ̀mí ọmọbìnrin wọ́n ti gbóríyìn fún ọkùnrin yìí o ipò ṣe bẹbẹ tó yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni torí pé dóòlà èèyàn ó hmm. ní ládàá eh. bẹ́ẹ̀ni nínú ìwé ìròyìn ojú ọjà èyí tí Effa Blessing ń jẹ̀gùn gbẹ̀gùnogún ti ń jẹ̀gùn tẹ̀bọ kó máa jẹ gbèsè ẹja sáré dojú ọjà ń bọ̀ òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa years òní electronics iléeṣẹ́ tọ́lọ́hún fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theater pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ́n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. pẹ́tẹ́ ló máa kí yín o ó ní ẹ lówó ẹ bímọ kẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ jèrè tó bá ti ògo ta ló ń fi wọ́n wéra wọn òun àti ta ni níwájú ta ni òkè téńtélẹ́gbẹ́ àwọn àgbẹ̀ fẹ́tẹ̀ ní wà bí ọ̀rọ̀ bá di ká ṣiṣẹ́ àgbẹ̀ ká sì tó ta ilẹ̀ oko tí á jẹ́ kí àgbẹ̀ ó jèrè rẹpẹtẹ ẹ̀dínwó tí ò láfiwé ni fifteen farmers association ń ta ilẹ̀ tó dùn dáko sí fún ẹni tó bá fẹ́ ra ìlàjì éka plọ́ọ̀tì mẹ́ta láti fi dáko ó lè kọ́kọ́ san ó kéré tán twenty five thousand naira éka méjì àtààbọ̀ fifteen plots ninety five thousand naira péré ló máa kọ́kọ́ san ẹ sì lè fi oṣù mẹ́ta mẹ́fà odidi ọdún kan sanwó tó kù ní san díẹ̀díẹ̀ ẹ wá gbọ́ o tó bá ti lè pé ìlàjì owó ilé oko tó fẹ́ rà wá gbalẹ̀ rẹ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu january twenty five ọdún yìí làǹfààní yìí máa wá sópin o pfepten farmers association lórí zero eight one zero nine seventy five seventy five sixty five. káàbọ̀ padà látẹ̀ka ìpolówó ọjà wa ìròyìn sì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀. arógun dádé yẹlẹ́ ni à ń pọ́nlé torí àtogun ilé àtogun ìta kò séyìí tó rọrùn láti jà hmm. iléeṣẹ́ ológun ojú òfurufú orílẹ̀-èdè yìí já okùn ẹ̀mí àwọn agbésùmọ̀mí bí ẹ ń já àlòkùn bàtà tí ò wúlò ó fẹ́ tó bí ọgbọ̀n àwọn agbésùmọ̀mí náà ti iléeṣẹ́ ológun ojú òfurufú palápàfọ̀n níjọba ìbílẹ̀ Benengwari ìpínlẹ̀ Kaduna ni èyí wáyé láti paṣẹ ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ọ̀tẹlẹ̀múyẹ́ tòun ti ìfimúfínlẹ̀ bákan náà nílé iṣẹ́ ológun dóòlà àwọn èèyàn márùndínlógójì táwọn agbésùmọ̀mí wọ̀nyí jí kó tí wọ́n fẹ́ máa fi pawó gbẹ̀mí lẹ́nu wọn ìgbẹ́lọpẹ́ ilé iṣẹ́ ológun tó dóòlà ẹ̀mí àwọn tí wọ́n jí kó náà tó sì tún pa àwọn tó ń da àlàáfíà láàmú yìí lápapọ̀n àṣeyọrí gẹ́gẹ́ bí alukoro fúnléṣẹ́ ológun ojú òfurufú ọ̀gágun Edward Gabriel ṣe sọ di mímọ̀ pé àmà tí ẹ̀ ti gbẹ̀mí lẹ́nu àwọn agbésùmọ̀mí tí wọ́n ń ba ní bùbá sí gbẹ́rù jẹ̀jẹ̀ kan wọ́n sì ń kọlà àwọn èèyàn pa àwọn aráàlú àwa gan ò gbà bádà dúró bá lòun ò gbọ́ àtúnlùṣe gan ò gbà ní ìwé ìròyìn The Punch ló kọ bẹ́ẹ̀ platform times kọ ròyìn eléyìí náà kò tiẹ̀ dùn mọ́yàn nù rárá hmm. wọ́n ní bàbá àgbàlagbà kan ẹni ọdún méjì lé ní àádọ́rin seventy two years olùjápọ̀mọ̀ gbẹ̀mí ara rẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ benue ní makurdi o wọ́n ní orúkọ bàbá àwọn jẹ́ francis doga èyí tó jẹ́ pé gbogbo èèyàn mọ̀ gẹ́gẹ́ bí ó sójà ó gbẹ̀mí ara rẹ̀ ní ọjọ́ àìkú èyí tó kọjá yẹ wọ́n ní òkú bàbá yìí òun ló jẹ́ pé wọ́n rí èyí tó ń rọ̀ dírodíro tó mì dírodíro lára igi ìyẹn nínú inú inú inú ilé èyí tó ń gbé àmọ́ nínú ọgbà inú ilé ni o léyìí tó wà ní àdójúkọ st joseph's catholic church ìyẹn ìjọ àgùdà kan èyí tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún lágbègbè ilé bàbá yìí náà wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ìgbà tí gbogbo àwọn tí wọ́n jọ ń gbélé ò sí nílé tó sì jẹ́ wípé ó jẹ́ ohun tó yani lẹ́nu tó sì dẹ́rù bani gan ní ìgbà tí wọ́n rírú ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ wọ́n ní ẹnìkan èyí tí wọ́n jọ ń gbé tó ní kí wọ́n mọ̀ dáa kọ òun òun ló sọ̀rọ̀ pé ńgbà tí ìkan lára àwọn mọ̀lẹ́bí bàbá yìí dé ní nǹkan bíi aago mẹ́fà ìrọ̀lẹ́ ní ọjọ́ àìkú ni wọ́n rí pé ìṣẹ̀lẹ̀ burúkú yìí òun ló mọ̀ ti ṣẹlẹ̀ bàbá tí wọ́n gbòyàn mọ̀ ní ó sojàyé òun ló jẹ́ pé wọn tí ì lè fìdí ẹ̀ múlẹ̀ pàtó pé ń báyìí ló ṣẹlẹ̀ àmọ́ èso ń ṣẹlẹ̀ wípé àwọn nǹkan kan òun ló ti kan lu ètò ìṣúná bàbá yìí léyìí tó jẹ́ kí bàbá ò ròpin láti lọ gbẹ̀mí ara rẹ̀ àmọ́ nígbà wọn fọ̀rọ̀ wá ẹni tó jẹ́ agbẹnusọ fúnléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún lẹ́nu wò SP Catherine Anene ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ o ó sì ní àwọn ń ṣe ìwádìí lọ́wọ́ pé láìpẹ́ láì jìnnà àwọn ò ohun tó ṣẹlẹ̀ tírú bàbá àgbàlagbà ẹni ọdún méjìléní àádọ́rin seventy two years èyí fi gbẹ̀mí ara rẹ̀ hmm. platform times ló kọ́ ẹ̀mú kẹka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀. àròkàn àròkàn lè fa ẹkún àsun ìdá. ohun tó tiẹ̀ kọ̀kọ́ nìyẹn. Èdùmàrè má gbé ìdààmú sọ́dọ̀ wa. àmín o. ìròyìn tọ́wọ́ mi báyìí ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà mí gúnlẹ̀ sí a sì ti gúnlẹ̀ láyọ̀ igbákejì tẹ́lẹ̀ fún aláṣẹ orílẹ̀-èdè yìí Àtíkù Abubakar nínú àwọn ọ̀rọ̀ kan èyí tó ń jà wípé Àtíkù ò tiẹ̀ sọ̀rọ̀ lórí ìbúgbàmù kan èyí tó jà tó wáyé nìbàdàn jẹ́ ìgbàgbé ìbúgbàmù kan tó wáyé láìpẹ́ yìí nìbàdàn ti ṣolólo ìpínlẹ̀ Ọ̀yọ́ àgbègbè kan tí wọ́n ń pè ní Bódìjà ń ló ṣàdédé búgbàmù lójijì tí ọ̀pọ̀lọpọ̀ dúkìá ilé àti àwọn èèyàn farapa yánnayànna ní Bódìjà nípínlẹ̀ Ọ̀yọ́ alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú igbákejì tẹ́lẹ̀ fún aláṣẹ orílẹ̀-èdè yìí náà Àtíkù ti sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ náà tí wọ́n ń gbé gbé káàkiri kì í ṣòótọ́ pé bóyá ọ̀gá òun ò sọ̀rọ̀ kò tiẹ̀ sọ nǹkan kan kò sọ nǹkan kan ó ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ kí wọ́n kó làkúò lẹ́kọ̀ọ́ torí wọ́n ní wọ́n pé ní baba irọ́ tàbí ṣùgbọ́n làrẹ̀mọ́ ẹ̀ ó ṣojú mi kòró baba òótọ́ ni ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. ẹ gbọ́ irú kí ni ká tún pé léyìí báyìí ìwé ìròyìn punch ló kọ níbi tó ti ní ọmọ obìnrin kan èèyàn ní ọdún mẹ́rìnléní èyí tó jẹ́ wípé ó wà nílé ẹ̀kọ́ federal polytechnic mubi ní ìpínlẹ̀ adamawa tó kọ rẹ̀ ń jẹ́ jemima shetima balami òun ló jẹ́ pé mọ̀ ti ṣekú para rẹ̀ báyìí látàrí pé ọ̀rẹ́kùnrin rẹ̀ sọ pé òun ò ṣe mọ́ ló bá ní ohun tó kàn ní kóun ṣekú para wọn wọn lọmọ yìí gan-an ló wà ní nd2 èyí tó jẹ́ pé ó sì ń ṣe ó ń ṣe it rẹ̀ ìyẹn ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn ti amóhùnmáwòrán ti ìpínlẹ̀ Adamawa ti ń bẹ ní Yola o wọn ní ọmọbìnrin ló jẹ́ pé ó lọ mu oògùn pekupeko látàrí pé ọ̀rẹ́kùnrin rẹ̀ èyí tí ó dàbẹ̀ ni pé wọ́n ní olùkọ́ ni ó jẹ́ ní ilé ẹ̀kọ́ gíga ifáfitì èyí tó ń bi ti Madibo Adama èyí tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tí ìyẹn sọ pé òun ò ṣe mọ́ ohun tó wá rò pé ó yẹ kó ṣẹlẹ̀ ni pé kóun gbé oògùn pekupeku kóun sì gbé e mú lọ́mọ ìbámọ̀ para rẹ̀ òun sì nìkan lọ́mọ obìnrin èyí tí bàbá rẹ̀ bí o àmọ́ ó ti padà ṣekú para rẹ̀ báyìí o ìròyìn ọ̀hún wà nínú hmm. ìwé ìròyìn punch. ọ̀hún ọ̀gbẹ́ni kan náà wọ́n ní bó ṣe jáde kúrò ní báǹkì báyìí àfi gbaragada kí ló dé. bó ṣe yọ gẹ̀rẹ̀ ó sì gbẹ́mìí mì ni ah. ló sì ṣe gba àádọ́ta lọ́nà ẹgbẹ̀rún tán ní fifty thousand naira ìwé ìròyìn pen pushing ló kọ yẹn ohun tó wá fà á ẹni ṣe gbowó tán wọn nígbà tó dé gan pé ó gbowó yẹn ní kíákíákíá ni pé òun nílò òun nílò ògbà tí yóò fi bọ́ọ̀tà níwájú báǹkì ọ̀gbọ́nrán gandan jáde gbòòrò ká gbọ́ tẹnu àwọn èèyàn láàrin ìṣẹ́jú ó dáa tó dé gbòòrò ọmọkùnrin ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ìyẹn tí ó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ eh, Federal University Ọ̀yẹ́ Èkìtì èyí tí ń kọ́ ẹ̀kọ́ civil engineering ó lóun fẹ́ bírèkì Guinness Book of Record o èpò ó fẹ́ mọ́ lo aṣọ Mm. ẹ jẹ́ ó lọ. wákàtí lọ́nà. ṣé o mọ nǹkan tó fi káàdì ẹ kí ló kó kọ ẹ náà. yẹn wo ó kọ ẹ ó kọ ọmọkùnrin yẹn àbí. Mm, mm, ọmọbìnrin ni. ọ̀dà ansesa ọ̀ra dùnmọ̀ ẹ̀. lóun fẹ́ lọ́ṣọ a ó eh. bá a lọ. ok one fifty hours. ó yá pé nọ́mbà. <laughs> zero eight one five four three two one zero seven nine àti zero eight one eight one one one one zero seven nine. hello ẹ káàárọ̀. Ah, oh. inú ọ̀rọ̀ tẹ fẹ́ sọ. ẹ ti ṣe yìí kúrò lẹ. ẹ lọ ẹ káàárọ̀ ta ló wà ń bẹ̀. <laughs> ká fi pè mí ká fi rọ́pò ẹ̀. ẹ káàárọ̀ o ládùúrú gbogbo wàhálà téèyàn ṣe kó tó wọlé. Hmm. ẹ kú ojúmọ́. ayọ̀ ẹ káàárọ̀ ṣá o. o pápápá. ẹ máa ẹ máa kó ètò náà ṣá o. ètò ni ọ. káṣe kámọ̀ láti rẹ́ńdà ni o tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ìpínlẹ̀ Ògùn ò ní dàrú nàìjíríà ni ò ní dàrú lápapọ̀ pẹ̀lú ogun ọlọ́run ọba o lórí ọrọ ti ọ̀gá ilé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ pé lọ sí kóòtù tọ́ba rí i pé wọn ò jẹ̀bi ọ̀lẹ̀ yọ̀ǹda wọn a máa o àdúgbò ó ó dà kásáré mú ó dà ojú ọjà kó tó Facebook. Hmm. epicenter for lagos all the way to cocoa house for ibadan the matter na the same thing everywhere o gbese everywhere e come dey show say matter for southwest e no too pure again o the matter don dey deep so eh some kind state no fit do anything again without borrowing gbese no even know how dem wan take pay the money back sake of saso if we no torchlight am well well we go burn our pikin plus pikin pikin inside gbese right make i hear you say god forbid as matter be so we must shine our eye on top taxation that na tori of how to pay government back money for example the yasamaya wey dey pay tax for ayinbo business but e no sabi as the matter dey go to take note this matter we must call everybody for public ground make everybody know about gbese plus how to give government money wey oh, they call tax policy. brain breeder youth development initiative and CISLA with support from christian aid dem don stand up for front talk say we wan lead advocacy program so therefore we follow everybody to slide the matter for public make we take yarn on top responsible borrowing and how our economy will take standard gidigba for naija. This information from brain builders youth development initiative with support from CISLA tax justice and government platform and christian aid nigeria. Aid Nigeria. Aid Nigeria. Aid Nigeria pẹ́tẹ́ ló máa kí yín o ó ní ẹ lówó ẹ bímọ kẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ jèrè tó bá ti ká sálẹ̀ oko sálẹ̀ ó jèrè ọgọ́ta ló ń fi wọ́n wéra wọn òun àti ta ni níwájú ta ni òkè téńté lẹgbẹ́ àwọn àgbẹ̀ fẹ́tẹ́ẹ̀ni wà bí èrò bá di ká ṣiṣẹ́ àgbẹ̀ ká sì tún ta ilẹ̀ oko tí á jẹ́ kí àgbẹ̀ ó jèrè rẹpẹtẹ ẹ̀dínwó tí ò láfiwé ni fifteen farmers association ń ta ilẹ̀ tó dùn dáko sí fún ẹni tó bá fẹ́ ra ìlàjì éka plọ́ọ̀tì mẹ́ta láti fi dáko ó lè kọ́kọ́ san ó kéré tán twenty five thousand naira éka méjì àtààbọ̀ fifteen plot ninety five thousand naira péré ló máa kọ́kọ́ san ẹ sì lè fi oṣù mẹ́ta mẹ́fà mẹ́sàn-án tàbí odidi ọdún kan sanwó tó kù ní san díẹ̀díẹ̀ ẹ wá gbọ́ o tó bá ti lè pé ìlàjì owó ilé oko tó fẹ́ rà wá gbalẹ̀ rẹ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu bí fepten farmers association lórí zero eight one zero nine seventy five seventy five sixty five. ọjọ́ kẹwàá oṣù kejì ọdún yìí làǹfààní yìí máa dópin. jákọ̀ fi ṣàṣẹ ìyẹn hmm. lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa facebook azeez adékúnlọ́mọba peter wọn láwọn kí àwa méjèèjì ohun tí àwọn fẹ́ dá sí ni ti ọ̀nàrẹ́bù olúọmọ kí bàbá dàpọ̀ abíọ́dún dá sí ọ̀rọ̀ yẹn kí wọ́n má yọ ọ̀nàrẹ́bù olúọmọ kí wọ́n máa bá iṣẹ́ wọn lọ èròǹgbà tí wọ́n làwọn fi ránṣẹ́ yẹn hmm. honourable lateef jelil wọ́n ní èyí tí àwọn fẹ́ dá sí ni ọ̀rọ̀ àìsí ètò ààbò di orílẹ̀-èdè wa nàìjíríà báyìí àfi kí àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan túbọ̀ ró àwọn ẹ̀ṣọ́ aláàbò àti ẹ̀ṣọ́ alábàábẹ́nu lágbára ẹ̀ṣọ́ hmm, ẹ̀kú ètò. ẹ má bínú gbogbo ẹ̀yin tó kù tá a lè ka mẹ́sẹ̀gì yín hmm. ó wà ńbẹ̀ ó sì wà ní àwòká adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè àtẹ̀yìn tẹ́ ẹ pè tí ò wọlé. ẹ mọ̀ sí máa bẹ̀ sí ká fún yín lẹ́yìn ètò. bẹ́ẹ̀ni ẹ pè nọ́mbà mi. adúpẹ́ o ẹja gbé e kọ́ síbí láàárọ̀ yìí torí àwọn iṣẹ́ míì tí ó tún máa gorí afẹ́fẹ́ a ò mọ tinú adákẹ́ má fọhùn ológbò fákẹ́yẹ lèmi ń jẹ́ èmi la jèdè bí ẹni jèdè tó ń fèdè ṣẹ̀ṣọ́ ètè ire o. kíkẹ́ lọmọ ògúnṣínà lórúkọ tèmi ò tó ẹ̀ra ẹ̀ mọ̀ ìyá ṣe. one oh seven point nine FM your feel good radio. ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wo ẹ̀yin èèyàn wa jákèjádò orílẹ̀-èdè àgbáyé ń bi tẹ́tí ń láǹfààní àti máa gbọ́ ètò yìí ọ̀rọ̀ ìlera ó ṣe pàtàkì ká mẹ́nu sọ ká sì mójútó Ọlákúnlé Fásùgbà lóko mi mo ń gbà á ládùúrà pé aláfíà gbogbo wo mọ̀ ní di fíafíà mo lálejò kan lẹ́gbẹ̀ẹ́ mi ń bí láti iléeṣẹ́ avis speciality wọ́n á bọ̀ wá sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó yẹ ká mọ̀ ẹ̀ ń lẹ́m̀bẹ̀ wọn ẹ káàbọ̀ sórí ètò. ẹ kú lé o ẹ̀yin èèyàn wa orúkọ tèmi ni ayọ̀dèjì láti iléeṣẹ́ avis speciality. ọ̀gọ̀rọ̀ èèyàn ni wọ́n ń bá oríṣiríṣi àìsàn fínra lágbo ara wọn tó sì jẹ́ pé oríṣiríṣi èrò ní máa gbọ́kàn wọn ńgbà tí àwọn àpẹẹrẹ àìsàn oríṣiríṣi ti bá ń yanjú ẹ dákun kí lẹ lè sọ fáwọn èèyàn wọ̀nyí àti pé kí ló fà á táìsàn fi pọ̀ rẹpẹtẹ láwùjọ wa. láì gba wa lásìkò màá mẹ́nuba kókó bíi mẹ́rin nínú àwọn nǹkan tó fà á tí àìsàn fi wọ́pọ̀ láyé òde òní àkọ́kọ́ nínú ẹ̀ ni àìbìkítà ọ̀pọ̀lọpọ̀ máa ń rí àpẹẹrẹ àìsàn bíbàjẹ́ ní àgọ́